الحمد لله وصلى الله وسلم وبارك على من لا نبي بعده وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba kan ṣoṣo eléyìí tí ó rí ayé tán àti gbogbo tó ń bẹ nínú ayé ọba kan kan ṣoṣo eléyìí tó mọ̀ tí a ti ṣe sẹ́yìn àti tó ti ṣe wá àti tàn ṣe lọ́wọ́ àti tó tó ṣe ń bọ̀ wá ṣe wà títa tó ṣe ń bọ̀ wá ṣe kò sí kankan nínú ètò ẹ̀dá láyé ilé tó pamọ́ fọ́lọ́ àwọn àtòrípò lọ ní wá nka náà ni gbogbo nǹkan ti wá onìkan náà ló lórí gbogbo nǹkan n tó la àtọ̀rọ̀ àlékún ọlá ọlọ́run fún anábà Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́run bá rántí gbogbo àgbá láyé tó dẹ̀ foríṣiríṣi àwọn àmì wò ó fi kàn án foríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ó fi ṣẹlẹ̀ lójú ayé ẹ̀ láwọn

táwa náà bá ti rí bó ṣe káàrin lónìí ilé tó dájú sáká ní pé ọ̀nà ń pọ̀ fọ́ ní kò pẹ́ ìkọta lè máa tó kọjá lítà ṣìwà tààrù pípẹ̀ náà lọ yẹ ká tẹ̀síwájú lónìí ṣùgbọ́n tàà fẹ́ díẹ̀ ó ní ọ̀rọ̀ nípa àwọn ayé àwọn tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀ lóòótọ́ nínà lára rẹ̀ ni ṣùgbọ́n wa bùkátà sí pé a fẹ́ pàrọwà fúnra wa a fẹ́ rọ̀ wá a fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ọba a fẹ́ kìtìwà nínú wípé ká ní àtẹ̀mọ́ra ká ní sùúrù ká ní ká gbẹ́kẹ̀wà ọlọ́run ọba الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء ajé orílẹ̀-èdè nàìjíríà náà jọ kan tí a pé ìyá máa jẹ́wọ́ ẹgbẹ́ a máa pàwọ́ orú máa mú wa báyìí àádẹ́sì máa rọ́jú àádìmọ̀tàbátà ayọ̀ lẹ́dẹ̀ẹ́dù fi lọ́ṣọ́ àtújáde títà àwọn ìrùsúnmọ̀ pé ní pàwọ́ àtàn ṣe wá orú mú wa

ó dárúkọ mínà ní kọ́ ìbẹ̀rù ìbẹ̀rù lọ́lọ́wọ́ bá fi síwájú lásìkò táwà báyìí lè sí ọkàn balẹ̀ máa kò sẹ́nì kan tó lè fọ́ ọ́tọ́ àti kò sẹ́nì kankan oníkàlùkù bẹ̀rù àti olówó àti mẹ̀kúnnù àtẹni tó gbajúmọ̀ àtẹni táwọn yóò mọ̀ ẹ̀rù ń pa kó wá ní báyìí oríṣiríṣi tó dẹ̀ ń pọ̀ wá lẹ́rú pọ̀ ọ̀tọ̀ ni bẹ̀rù àwọn kidnappers ọ̀tọ̀ ni bẹ̀rù àwọn apànìyàn ọ̀tọ̀ ni ìbẹ̀rù ṣe bá ti fẹ́ máa bá lọ rí ọ̀tọ̀ ni àwọn oríṣiríṣi alábàágbépọ̀ ládùúgbò níbi iṣẹ́ alábàáṣepọ̀ tọ́kàn balẹ̀ ni ọgọ́rùn-ún tàbí dọ́kàn mọ́ lásìkò tá a wà lónìí nínú orú ìṣẹ̀bí tà ń lò lọ́wọ́ báyìí ọlọ́run ló máa fi ń jọwa wò ló máa fi ń lèwà wò àjọwò ló fi ṣe fún wa wọ́n á gbé ìbẹ̀rù ní tọ́pọ̀ àwọn èèyàn ní balẹ̀ ebi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn

lápòfí sọ fún àyànfẹ́ yé parọ́ mọ́ kúkú sọ pé ibi ń pa ẹ́ má fi rọ́kùn pé òun rìnrìn àjò oṣù kíní kan owó tán lọ́wọ́ ẹnìkan tó wáwọ́ oúnjẹ kọ́wọ́ nídìí eléyẹn lábàdà pé bí ń pa ẹ́ àwọn náà mọ́ bí sáwà pé bí ń pààyàn oníkàlùkù mú mara ni ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ẹ̀dínkù àti ẹbá owó mọ́láwọn bá lóun máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀tẹ̀wàdọ́wọ̀ tó ń ṣẹlẹ̀ tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ ti dàrú pọ̀ mọ́ra wọn gbogbo ẹ ti pokúrú mú sí ìbẹ̀rù kan tó nìyẹn náà lára owó wa lọ́wọ́lọ́wọ́ báyìí tó dé bá wa káwọ́pù ti bẹ̀rẹ̀ ó ti dé bẹ́ẹ̀ ó dé bẹ́ẹ̀ ẹ̀dínkù tọ̀rọ̀ lówó dé ní tó wà lọ́wọ́ àwọn èèyàn ní ìsan tó kó gbẹ lọ́dà sí báńkì àti díẹ̀ nínú àwọn èèyàn òkú lọ́wọ́ wọn dé tẹ̀bá tó wá dé báńkì tẹ̀ sí kò káfẹ́ gbowó jáde owó tó ní kò wúlò wọn lọ́tún máa kó fún yín báà ká ṣe wá ṣe ẹni owó yìí ò já mọ́ ó ti ní tẹ́tẹ́ ìbàdá àti ní nọmọ́ wọ́n náà tẹ́sí jìn kópa lórí káńtà yìí ẹ̀hẹ́n àdínkù tí bá owó àwọn títí ẹ̀ náà fọ́nà ẹni síta pé owó tó wà ń ta tí ò wọlé sí ọ̀dọ̀ àwọn ó ju ìdá méjì yìí tó wà lọ́dọ̀ àwọn lọ ọmọ wá náà owó yẹn wá wọlé sí ẹ̀dínkù dé bá wọn ibi ọ̀pọ̀lọpọ̀ mìíràn jẹ́ máa bàjẹ́ tó rẹ́lò ní òjú torí ẹ̀wà lé sí nàìjíríà ìlú òyìnbó tó wà tó kó wẹ́lá ti tún bílíọ̀n kan títì kan tó nìkan mọ́lẹ̀ sínú kíní kan lè kan ó kó kan sínú briefcase ó kó kan sínú wọ́n tó èkó sì nìkan mọ́lẹ̀ tó ti gbẹ́sọ́ kèrè kan sí nìkan tó dáwó sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyẹn ó máa ṣògbò lálọ́ òní tó lé lọlé ìdíkọ̀ àwọn ajébá owó àwọn èèyàn máa jẹ̀rora owó àdẹ̀mọ́ wá bàjẹ́

torí pé n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí ara ń àwọn èèyàn ẹlò ní àgbó dé báńkì á àwọn olùdí àgbẹ̀ ilé ìgbàgídí jáwọ̀ strong room pé á ah, ṣẹfẹ́ pàwà ní ṣẹ́ká kú ní níbi tára ní àwọn èèyàn dé ẹ a ju iná síbi kákúkú jáná sí gbogbo ó bá àpòjù wa pé jẹma ara epo òun ní 25 litre èlò ó 350 ló náà rà pàlítà òun tẹ̀fẹ́ tà ní 380 ìwà tó tẹ̀ ń súnmọ́ pé jẹma black market ẹ̀ sáájọ́ tó sọ pé àwọn oníjọmí ajá tèrè ló fẹ́ náà ó ṣàkàkúlé tẹ̀ ó ṣàlẹ̀ ó dá ká ah mo ní tẹ́ ti gbọ́ṣẹ́ báyìí sí níbo là ń lọ kò sí ìpẹ́ ìta àjẹyẹra san tó àti ìtàjẹ ní bí a fi two thousand five àti three thousand naira tá à ń ra ní kó tàbí tá à ń rọ sínú jẹ́ ó fò fẹ̀rẹ̀ díẹ̀ ó fò fẹ̀rẹ̀ díẹ̀ ó wà ní bí a fi kúrò bí four thousand five thousand èló ló fẹ́ máa kún ní ìsìn pẹ̀lú price tí wọ́n ń tà káàkiri ilé epo ṣówó tó ní kálukú rí tẹ́lẹ̀ sálárì tó ní kálukú gbà tẹ́lẹ̀ ọjà tó ní kálukú ń tà tẹ́lẹ̀ sí yẹn náà ló ṣe ó ìkírísì ni ṣàlékún débá sárárí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni àbẹ́dínkù tún débá tẹ́lò ní pàápàá àbọ́tún tún kòkò mẹ́lò ní ìpín wọn máa tí adóomi tó ti ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní iṣẹ́ aládàáni àwọn náà ti pé kí ní apá àwọn ọ̀ka mọ́ wọ́n tún ti ń dágbọ́n tí àwọn òṣìṣẹ́ kankan dúró ó wá kéré nínú àwọn èèyàn ní ìsìn tó bá dá lè tẹ́lẹ̀ tí òṣìṣẹ́ pọ̀ fámìlì tẹ̀lú náà ya máa kó mara pé ẹ̀wò wàhálà ẹ̀kí ipọ̀ jù pé wọ́n tẹ̀ máa ṣiṣẹ́ kíkò lè máa gbówó kó kúkú yàn kó ní bọ̀kátà tó wù sẹ́yìn ọba tún wọ̀nyàn lókè kẹtún wà connected kẹ gbé parí dání lásán ẹ̀tàn gbé dání ni ẹ samara tàn wá ní kẹwàá fún tájú kẹwàá fún kíní kan léèrè ẹ̀rọ lásán díìsì àwọn tó fẹ́ jáde mọ́ mọ́ sínítọ̀ àbò mọ́ ọ̀nàrẹ́bù àbí wọ́n mọ́ sáàmà nìkan àbò mọ́ gọ́ọ̀nà àbò mọ́ mínísítà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mara tó mara tó mara tó mara wọn yìí àwọn èèyàn jẹ gbèsè ẹ̀rọ ọlọ́nkan ó ní apẹ́ òká o wọ̀n láì ó dẹ̀ ìdọ̀kọ́ private school tó ó wá sọ́ọ̀mù táwọn ọmọ ti ẹbá wà ń bẹ̀ àwọn ọmọ a lè ní ìsì pẹ̀lú àwọn ọmọ sínẹ́tọ̀ ọmọ mínísítà ọmọ kíní kan tó lọ kó ní nǹkan tó lòun lọ fi ṣe yẹn kó lọ kọ ọmọ yẹn wá connection bẹ̀ pípẹ̀ ní àwọn èèyàn ńlá ńlá ń pa ọmọ wa ẹ tó bá dẹ̀ ti débẹ̀ yá sọ fún ọmọ olówó tẹ́ bá fi pàdé bẹ̀ pé kẹdọ̀ rẹ ẹgbà kan sàtara yìí ẹ̀hẹ́n ẹ wo ntọ́lọ́ bá tò fún ni ni ntọ́lọ́ wọn kò bá tò fún yàn ó sì rìn tí yàn plan yẹn tó kó fara ní rẹ̀ tó tọ́lọ́ wọn kò bá náà máa gbádùn kò ní gbádùn ẹjá ṣe ara ń kan everybody láti kò sáwà yìí àfi díẹ̀ nínú àwọn yẹn lára ọ̀kan ẹni tára ò ní kan tí ò ní sọ̀tọ̀kúsọ ní ìsìn kò lẹ́nu tó ní ìmánìyàn ẹ jẹ́ kí mọ́ni wa dúró ẹ má jà lù ikú yìí o ọ̀n ti ṣe ìdí owó ẹ̀wọ̀n tó epo náà gbogbo ẹ̀ tún wọ́n gbogbo gbogbo ẹ̀ kíníkan tún bọ̀ ẹ̀yà dákẹ́ ẹjá máa bí ọlọ́run àwọn tó ń bọ̀ yìí àwọn tó fẹ́ gbàjọba lọ́wọ́n tó ń ṣèjọba agbára wọn ò ká tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà káàtó lọ́rọ̀ fún àwọn ọmọ máa gbọ́ kọ́kún fún bẹ̀rẹ̀ ọ̀nà ìtọ́lọ̀ bá ní kó bá rẹ̀ ẹ̀dẹ̀ kì í ṣe sápa wọn ká apá ọlọ́run nìkan ló ká ìṣòro wa lórílẹ̀-èdè yìí ó nìkan ló lè bá yanjú ẹ̀ torí àwọn kan ṣe ń lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n wó ìdàkánà bá ní kọlùkùhù hádìmù káfà fọ́mà bá lùbà ní kọlùkùhù alùkù hádìmù ìkanínà ọ̀dọ̀gbọ́ ní sí ẹnìkan bá mú mọ́lé lọ tẹ́nìkan náà wá mú gbogbo tẹ̀lé ẹnìkan mọ́ blọ́ọ̀kù lọ bíblia ó mọ́ blọ́ọ̀kù lọ báyìí ẹnìkan wá mú afáàní ẹyọ kan tí tó ń wo tẹ̀lé lẹ́yìn ẹ̀tì tó kò nílò kó pààyàn pẹ̀lá rẹ̀ pé jáde owó tẹ̀lé yìí mọ̀ ẹnì kan tó tó wo kọ́nà kó lọ sùn kó hanrun kí yẹn ti mọ́ láti bí ilé títì tóǹkàn débẹ̀ kókàn jí kókàn fún ọ̀tà àkọ́kọ́dẹ̀ gbogbo ẹ̀ kúkúkúkúkú tí yẹn ti mọ́ láti àná ọ̀hán dẹ̀ wọ́n lànú jẹ́ kan a ní pápá bá lò bá ní a ní kílẹ̀ wá rò kó fẹ́ tẹ̀lẹ̀ sí ẹnìkan tó tó mọ́lé kọlùkùhù alìkùhàdì èèyàn tó ń wò tẹ̀lé lẹ́yìn ẹgbẹ̀rún èèyàn ni ẹwà ń parọ́ president kí ló kójọ kí lẹ́ ní lẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ ẹgbẹ̀rún àwọn ẹlòmí tí wọ́n ń bàjẹ́ lábẹ́rẹ̀ kò ṣe dáyé tí a bá jíyàn rẹ̀ advice mú fún ẹni bẹ̀rù lédèdè ní kókó máa lọ́bí púpọ̀ kankan torí tó bá dé bẹ̀rù pẹ̀ àbàjẹ́ torípa àwọn tó fẹ́ bàjẹ́ ti sọ̀rọ̀ àǹjẹ́ ọ̀gá ọ̀gá àwọn ṣe bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ kọ̀tùkọ́ gbogbo ṣáàṣe bẹ́ẹ̀ ṣe nìyẹn wọ́n á kọ̀ máa bá nínú jẹ́ lójoojúmọ́ ni wọ́n á dẹ̀ máa ṣèkà fún orúkọ tẹ̀lá ìdẹ̀ máa gbé kiri èèyàn kan wá ń mọ ẹgbẹgbẹ̀rún wá ń wo ẹwà ló máa tù báwo ti fẹ́ tó àbánú ọlọ́run afẹ́ká bí ọlọ́run fún gbogbo àwọn tí ọlọ́run ọba tó fi ń ṣàdánwò fún atára fi ń niwá lórílẹ̀-èdè nàìjíríà ọlọ́run wọ fúnra ara rẹ̀ lọ́wọ́ bó ṣe fẹ́ ṣọ̀rọ̀ wọn ó yà rẹ̀ fẹ́ ṣe wọ́n ní àwọn òmùọ̀ ó yí ẹ̀jù wá lọ

ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يخشاك ولا يرحمنا يا أرحم الراحمين ẹjá ti sùúrù ẹ má jà dàlú o ẹ má jà protest o ẹ má jà pàǹkanjẹ́ o ẹ má jà sùtọ̀kútọ̀ o ẹjá gbà fọ́lọ̀ káṣe sùúrù ká ma farada pẹ̀lú àánú ọlọ́run ajẹ́ǹtọ́lọ́ ṣe ni pé inna Allaha ma'a sabirin wasbir inna Allaha ma'a al-muslimin sallallahu alaihi wa sallam wa baraka ala Muhammad وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا